can reach you very her. so understanding, so loving you have all the qualities of a good woman and I want to spend the rest of my life with you so please would you please. máa lọ. lẹ́yìn lane, malẹ́yìn tryna be fine fine ilé sọ mí dìjòyè kí là ń bá ká orúkọ tẹ̀rí yẹn ṣóun lẹ́gbọ́n òye. orúkọ ló máa kún ní kú bẹ́ẹ̀ ni ò sí nílé o. ọba fẹ́ fi lóun àníjẹ àti fi lómú mo bá ẹ sọ ní sí yìí ṣe bí yóò lọ́n lẹ́jú. sílẹ̀ àti ikọ̀ ọgbọ́n ní gbòòrò káfẹ́fẹ́fẹ́ kárí fúrọ̀ wá díyẹ gbogbo. Oh. kẹ́yìn fọ́kàrọ̀ mọ̀díyẹ tó ní rògbò. nígboro wá ṣe tani sílẹ̀yà o. káfẹ́fẹ́fẹ́ kárí fúrọ̀ wá díyẹ gbogbo. sàmì dàkọ̀ rẹ̀ lẹ́kì bá ń Let's be on the keys, baby. This is serious. Uh -huh. The games you play is ridiculous. Obafemi kí ló dé kí ló fẹ́ gangan. Ìkẹ́ Olúwa you dangerous. I say you dangerous. You guys are dangerous. Uh-huh. Ta ló wà lábẹ́ ẹ̀kú tó ń jẹ́gun? Ajá kan kò máa lè jó bí àfẹ́gùn. Ṣé This is serious. Yébà. The games you play is ridiculous. Yébà Ọbáfẹ́mi kí ló dé kí ló fẹ́ gangan. Ìkẹ́ Olúwa you dangerous. I say lọ́ọ̀ṣù sẹ́sẹ̀ dé ìjìrọ̀ ta ló wà lábẹ́ ẹ̀kú tó jẹgunjẹgun ajá kan kò má lè jóbi àfikún efe àrọ̀ra ṣèkọ́rọ̀ yìí máa dogun ogun. Uh, uh, ọ̀daràn let me see your face jọ uh, kò gbọ́dọ̀ jẹ lọ jẹ́kànjẹ́kàn dààmú wẹ́ẹ́ ilẹ̀ wí. ọ̀daràn let me see your face jọ. léyà ni mo ah, sọ. o gbọ́dọ̀ jẹ lọ. jẹ́kànjẹ́kàn dààmú. nígboro ayé. tá a lọ ẹ mú ìyàwó yín dání ẹ má dá wá pàtì. Ah. káàdì máa gbóyàwó ẹ. kí ni gbogbo ẹ ṣáà ní mú ìyàwó wọn wà ní ṣáà ní kọ́lọ́mẹ́dá wà ní. ọ̀dà ìyàwó mi jẹ́ ń bí ẹ tọ́rẹ̀ ẹ bá wa sọ pé òun ò lọ òun láwọn ọjà tó fẹ́ tà kí ni kí n ṣe tí ah. ó gbé yẹn lẹ́ẹ̀kan ah, kí ni owó ẹ̀lọ́ hmm? tí ó bá ṣe ráyè. Hmm. kí ló ṣẹlẹ̀ kí ló náà ti yé ìwọ kò kọ́ ọ̀rọ̀ wọn ní káàkiri yẹn ṣèbí kó láti mú obìnrin dání. obìnrin kọ ọ̀rẹ́ mi ìyàwó wọn gbọgbọ mọ sọ ìyàwó wọn gbọgbọ ní kọ́ mú wọn. ẹ ṣe selfish báyìí ìdí èmi kí wọ́n ṣe ń gan apààyàn ah, ojú ni bíbélì ti sọ̀rọ̀ pé obìnrin méje yóò dì mọ́ ọkùnrin kan ẹ tẹ̀fẹ́ àláwọ̀ kọ̀ọ̀kan ara tọ̀ kí ni problem. lẹ́yìn àwọn nìkan. mo fi pé ẹ kí n mi ṣá ṣe ń ṣe nìyẹn. ìtẹ̀sán ṣe obìnrin méje. àbí tọ́mọdé máa ń kàn abẹ́ náà ni màá sọ pé tó wọ́n ní àwọn afíìdí ara wọn. àbárúkà. ẹgbẹ́ sà. yẹ sà. bàbárùkì. ẹ sà. èwo ah, ló ṣe. agbẹ́bọ́lọ. kújọ mẹ́ta. ṣé kò ẹ̀ ń dùn. àṣé kò sí. ẹ sà mo gbọ́ pé ẹ wà nílé ni mo ṣe ní kí n wá yọjú sí yín. mo wà nínú rẹ fi rí mi nílé. sà ọ̀rọ̀ three bedroom flat tí ó wà fẹ́kànsì òun ni mo ní kí n wá sọ fún yín sà. ṣé kò sí. wọ́n ti gbà o. Hm. bẹ́ẹ̀ àwọn wo. àwọn àjẹnú ni o they are too much there wọ́n ti gbà wọ́n pọ̀ rẹpẹtẹ sá tí ẹ bá wà ní abà ìbẹ̀rẹ̀ ẹ máa gbáriwo wọn tí wọ́n máa rojọ́ pátápátápátá ẹjọ́ wọn pọ̀ sá kódà rí i pé wọ́n máa máa lẹ oko bíi ti sumarok gbogbo àwọn tó kọ́lé sẹ́gbẹ̀ẹ́ sumarok wọ́n ti kòkò lé wọn ìyẹn ló jẹ́ kí wọ́n á sọ fún wọn sá. àwọn àlejò ọ̀nà ti kú ọ̀nà ilé. sá. báwo ni wọ́n ṣe mọ̀ wọ́n tó wọlé. ah ẹ sá àníyàn tó ń dáná oúnjẹ tó bá di owó ọdún fẹ́ mọ́ gbọ́ po ipa ipò ipa wọ́n ti wá pọ̀ jù now i want i want to about seventeen. bàbá arúkà bàbá arúkà ìwọ ṣe mọ̀ pé wọ́n pé seventeen sórí wọn ni. Ah, èyí fojú kàǹjẹ̀ nù ohun ẹni mò ń gbọ́ tẹ́lẹ̀ mi bá sọ fún arọ báyìí ẹlòmíì àtúmọ̀ sọ̀jálá ìrèmẹ̀jẹ̀ tí wọ́n mọ̀ ké tí wọ́n mọ̀ ṣe ẹ̀rọ gbogbogbò ní sun rárá ni. tẹ́lẹ̀ bó tún wá sọ fún mi kí ló ṣe náà bíbu ojú ti la wáyà wọn mọ̀ rọ̀ pàǹdò ni kí ni ó lè jẹ́ ń gún yẹn wọ́n máa wọ́n tún máa dín ta tẹ́ máa dín ta èkuru báyìí ẹ mọ̀ gbórùn ní tí wọ́n fi rú ba tiẹ̀ jẹ́ ajá ti gbé mi lọ rí sà eleven years lajá fi gbé mi lọ. ajá ti gbé lọ rí. eleven years lajá fi gbé mi lọ sà. so o máa ń gbóhùn àwọn. so baruka n tó san yóò ṣe àmọ́ èmi o mi ní lọ́kàn sí láti fi rẹ́ǹtì rárá kó wà bó ṣe wà ní káwọn àjọ náà máa gbé bẹ́ẹ̀ kó máa fọ̀hún kò dé máa gbóhùn wọn kò jù bẹ́ẹ̀ lọ.

you see Mr. Kennedy uh, I mean the voice kan lọ́dọ̀ tèmi mo lẹ jọba but I lẹ bímọ. àdúgbò tó sọ o sọ mi sọ mọ pẹ̀lú ìgbà. ẹ sà èmi ti ẹrù kíní kan sà hmm. bóyá tí ẹ bá fẹ́ fẹ́rẹ́ tèmi lè kó lọ bẹ̀ kí n mú kúrò lọ́dọ̀ mi kí n lọ síbẹ̀ with the same rate. three bedroom ni bẹ́ẹ̀ àbí. bẹ́ẹ̀ni then níbi tó ń wà yẹn kọ bá ń bẹ̀. self contained. self contained. ẹ bẹ̀ tó ní kìsìn. ó ní kìsìn so the same rate tí o ń san yẹn náà ló máa gbá sínú three. ewé ti pẹ́ lára ọsẹ ó yẹ kó ti dán ọsẹ sa. ẹ o ti dán ọsẹ baruka o gada. ẹ tó bá yẹ kó tí agbára tiẹ̀ náà bá dẹ̀ kàn láti lè kú síbẹ̀ kò lè jẹ́ the same rate tó ń darúkọ yẹn. kò sí wàhálà àbẹ̀tàgbára tèmi ò lè gbé price yẹn pọ̀ sá. àgbà kílódé àgbàlájọ tó wọ̀ yìí. twenty u ni sa ẹ ẹ ti ṣìn wọn kó sẹ́sì twenty u ni ẹ bóyá kí n fún yín nọ́mbà télò yẹn sa ẹ̀rọ ló wá jẹ́ twenty euro. twenty euro ẹ̀rí bí tasíwájú ni ẹ̀rọ náà ti sáré. ẹni ńlá ló ṣe kọ́ la a bá ti bá ṣáájú wọṣọpọ̀ ẹni ńlá ni ẹ wà. agbára ẹ kárí yẹn. agbára mi ò ká yẹn sá a wà yẹn sisi. bàbí ruka bàbí ruka. bí ọ̀rẹ́ mi ṣe sọ ọ́ sẹ́yìn ọ̀rọ̀ tó dáa náà ni mo lè dúpẹ́ lọ́nà pé o má kí ìsinmi sí máa fi rent so máa pe lọ́ọ̀yà mi ok sa ẹ sa tèmi náà bá rí ẹ̀ nǹkan sa. ǹjọ́ sọ pé mo fún ọ láàyè. bẹ́ẹ̀ má gba commission o. ẹ no no no commission ah. no commission agreement no dey jẹ tiẹ bọ fẹ ọyá rìn kọ àwọn èyí sọ pé jòkó nínú ẹ máa ṣe ìyá mi náà ló ti jòkó yìí. ẹ bẹ ẹ bẹ ṣé wàá mú bí ọ̀tá ní òkun ni. mo gbé fi gbogbo ẹ lẹ o. ẹ bá polisi nù ọ̀dà kò sí wàhálà màá màá rán mọ sí yín. ọ̀dà abáyọ̀ká màá kọ sábà tó sáfẹ́ outlet. o ṣe o ṣe. má kọ má kọ ẹ má kọ sísá o má kọ sábà sísá ẹ má ẹ má sábà sísan o lẹ́nu ló ṣe ilé ìkíní o. This is serious. The games you play is ridiculous. Ọbáfẹ́mi kí ló dé kí ló fẹ́ gangan. Ìkẹ́ Olúwa rántí you dangerous. I say you dangerous. You guys are dangerous. Ta ló wà lábẹ́ ẹ̀kú tó ń jẹ́gun? Ajá kan kò máa lè jó bí àfẹ́gùn. Stay àrọ́ra ṣe kọ́rọ̀ yìí máa dogun. Ó yà. This is serious. The games you play is ridiculous. Yébò Ọbáfẹ́mi. New apartment ni she understand. then. <laughs> mo mo wà very sure pé ìyàwó ẹ̀ náà máa ó like um, ẹ̀. ẹ ń dò ṣó tẹ̀ rí bí mi ṣe ń wò yìí mo like ẹ̀ fún èmi bọ̀ ṣùgbọ́n kóbìnrin ló nílé ó lè dé ibà sìn kó lóun ò fẹ́ kó tó bá wù èmi ó lè máa wù òun but to me o bó ṣe quiet I'm okay with it. Ah, ìmọ̀ ìmọ̀ yọra yín lẹ́nu jìnnà tí ní kí ìyàwó yín bá débé à ń fọ́ à ń gbádùn rẹ̀ ìwò ṣé ọ̀nà ìyá kó yọ kòrò bí ọ̀nà ó lé sáà ni àbí iná kónojú lẹ́kọ̀ọ́ ìrìn asọ́gbàrẹ́ abiyẹ ni ìbọn ni ọ̀hún dúró déédéé ìmọ̀fọ́ gbogbo ẹ bá mi wá níbi ọkùnrin abalẹ̀ ìyẹn hmm. gbádùn rẹ̀. ṣé nǹkan tó ń sọ yóò yé mi. nǹkan tí ó ń try láti sọ ni wípé sórí àdúgbò yìí kò sí wàhálà hmm. kò sí wàhálà náà kò sí wàhálà omi ọlọ́dẹ wa ọ̀rọ̀ bọ́ tó dẹ̀ ń gbọ́ ẹ̀ kí n ṣe pé ọ̀rọ̀ tó ṣàlàyé pé àwọn ọlọ́dẹ tó wà níbí ókè pọ́n dà òun ló ń jẹ́ bèébèébè. aláwa pẹ̀lú yìí o anyway màá gẹ̀ bá sí òun màá ní kó òun pé yìí tí màá ti rẹ́dì. ìmọ̀ là pẹ́ o ìmọ̀ pẹ́ lórí rẹ o ìmọ̀ èrò pọ̀ kàn mí wálé ìmọ̀ pẹ́ lórí rẹ. ok ìpè mí o. very sure you like what you see torí gbà tí a ti ọkọ wá sí ìgbà tuntun fara mo sọ fọ́ọ̀rẹ́ mi pé ó máa wulẹ̀ sọ ọkọ lórí ẹ̀ pé ìyàwó wa máa ó máa like you so what do you think. Yeah. actually. Mm, mm, or actually kọ́ lele this is not actually èmi ti wá ìbáyẹ̀ rí mo dẹ̀ ti rí nǹkan tí mo fẹ́ so wọ́n ló kù sí lọ́wọ́ kó o sọ̀rọ̀ because agent ló dúró yìí láì lè mú kọ́ta máa ṣe eré pọ̀ lọ́wọ́ wọn bá yẹ wà yìí so so straight ni not actually i don't like it. Um, kò um, bad i like what i see. say. ó tán ó wà okay. Um, um, since student lóun like ẹ e báyìí ẹ ó ti lọ nìyẹn I ò ní jù á pẹ́ pé màá ṣe transfer sí yín nìyẹn a máa shame ṣe nǹkan tí ẹ ká ah, Mr Agent èdè a lẹ ń sọ yìí. Ah ibè ibè ibè ibè ìgbà tí mo náà mo kàn wọ́n rẹ́rìn ní yìí ni. ìjẹ̀ṣà ọmọ ẹlẹ́ni àtẹ̀ká. Mm-hmm. ọmọ ẹlẹ́ni wọ́n ló mọ̀ wọ́n rí. Oh, <laughs> um, nǹkan tó ṣẹlẹ̀ ń sì pé tí má ti dé ní mọ́tò màá ṣe transfer yẹn kan four details ní ṣe. no èmi ló máa ṣe sí sórí àwọn ọmọ ìmọ̀ rẹ. ok ó ti yé mi bẹ́ẹ̀ ó ti yé mi ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. ó kún kan kí tó lọ bàbá mm. onílé àti ìyá onílé ọkùnrin mi oh. ìdájọ́ ojú sí ọ̀fẹ́ wa. no one no one i would like to see them. ń bá sọ̀rọ̀ látẹ̀kùn mo tẹ̀ ń sọ fún ẹ pé ok o kí n tẹ̀ pé interior decorator kó wá bẹ̀rẹ̀ sí ní ṣe arrangement bó ṣe máa organize everything nílé. I'm talking to you You're not responding Eko I don't like seeing you like this why are you so gloomy. and o dey she expect making response here you know what happened right in there You ye pretend òun nìyẹn sìn ìkẹ́ olúwa rí ẹ bó ṣe ń ṣe bí ìgbà tó yẹ pé nǹkan mi ṣì wà ń bẹ̀ mo mọ̀ pé torí ìkẹ́ olúwa ló ṣe fẹ́ ká gba ilé yìí kò dẹ̀ possible i won't take it. rántí rántí báwo ló ṣe ń ronú báyìí why you thinking this way babe o oh, nígbà tí mo sọ obìnrin náà o ṣe pé màá ti ìkẹ́ olúwa àlè fẹ́ra wa she is married and i also married to you sọ́ba lè fẹ́ kí n fẹ́ ah, no no no no just think of it ah lè fẹ́ra wa now. ẹ lè fẹ́ra yín wo bó ṣe ń wù ẹ́ wo bó ṣe ń wù ẹ́ tójú ẹ̀ ò kúrò lára ẹ̀ tó dàbí ẹni pé kékeré tí wọn náà smile you guys were i don't know mi mọ bí mo ṣe lè put ẹ mo mọ pé torí ẹnìkẹ́ olúwa ṣe ní kí agent yẹn kó reduce owó fún ẹ why would you think eh, mo máa wà comfortable living in ìkẹ́ olúwa's house so o fẹ́ kó kó máa look down on us àbí kó ní pé okay o àwa o àwa làwa gbalé lábẹ́ wọn àbí babe just come off it please jọ a lè gbé bíbá ẹ̀. wọ́n ti láàrin mi àti ẹ̀ you know this àìfẹ́ràn lónìí àti kẹ́ lóhùn ṣé n fẹ́ parí lọ́ba ni and come to think of it ọ̀rẹ́ ẹ ni èké olúwa tá à sọ̀rọ̀ ń pa ẹ̀. and she's your ex-girlfriend she used to be. staying on my lane trying to be fine fine ilé sanmi dùjòyè kí là ń bá ká orúkọ tẹ̀rí yẹn ṣóun lẹ́gbọ́n òye. orúkọ ló máa kún ní kùbẹ́ ni ò sí nílé o. ohun àníjẹ akíkí lówó mo bá ẹ sọ ní sí iṣẹ́ bí yóò lọ́n lè jù. kí ni kò tó ṣe lórí ìyàwó ẹ lóun láì kì í ṣe. àwọn akẹ́kọ̀ọ́ join the club that shit. Look up at I don't want to, I don't see, I don't do this. Where I from me? Oh, from me. Nǹkan tó ń ṣe mí kàyéfì ni pé báwo ni ìyàwó ẹ̀ ṣe mọ̀ wípé ex ẹ̀ ni ìyàwó lálọ́. Kí ló ń sọ èyí? Ṣèbí bá jọ wàásù kan náà ni. Ṣèbí bá jọ wàásù ni. Ó mọ̀ náà. Bá a fẹ́ ṣe pé bí àgọ́ tó ṣẹlẹ̀ ni èmi àti ìkẹ́ olúwa bá ṣèjọ wà á ti mọ̀. Sọ ìyẹn ni pé ìyàwó ẹ̀ gbà ẹ̀ ní ọ̀rọ̀ ló ń kùn wọn mú bí ṣe kí ó ti ṣe àìmọ̀ kọ̀ọ̀kan ó ti rántí lóhùn tó tẹ̀. àkókò tí wàá ṣẹlẹ̀ ní wípé owó ló ṣe gbà tó láti sanwó agreement àti sanwó commission tí wọn bá tiẹ̀ máa decide anything ní tiwọn àti ẹ̀ṣin lówó ọdún kan tán àwọn oníṣòro landlord mọ̀ pé x ẹni ìyàwó ẹ̀. kìkì wọn lè kọ́ wà pàṣẹ nígbà ṣé o máa ń tóbi oníkà mẹ́sàn-án kan ni ṣé tó bá wà pé ìyàwó òun x tèmi ṣé ó lè máa láwùjọ ìdílé nǹkan tẹ́ mi fi owó sí ibi pé ṣé o ní láti wà very very careful gbogbo nǹkan tó wà máa dàrú àti ìyàwó láńlọ́ọ̀dù pọ̀ tó máa di pé ìyàwó àti ìyàwó ẹ̀fẹ́ ti ní jà nílé tí gbogbo ayé máa fi wá mú nǹkan tàbí ìdílé fi jó abẹ́tà fún ikú rẹ̀ kó tó bá ń bọ̀ báyìí bàbá yìí tó bá gbé báyìí ló ń bọ̀ lọ gbà báyìí má tiẹ̀ ṣeré ní bèbè ibẹ̀ rárá àwọn láńlọ́ọ̀dù wọn máa ń lóbọn máa ń sín àwọn wọn o kí ni ẹ kí ló ń ṣe o sì ní dírẹ́sì náà that was fast. akéde tí wọ́n smile láíláíláí is gonna smile. ó wà ó ṣe eh, ah, ṣé ìwà àtàwọn new tenant wọn mọ́ra ẹ̀yìn. ṣé fẹ́mi olóyè àtìlẹ́yìn Fẹ́mi Àtìrántí. Fẹ́mi Àtìrántí àbí Mr. Fẹ́mi Odùoyè àti ìyàwó wọn. Oh, <laughs> Mr. Fẹ́mi Odùoyè Àtìrántí. Ṣé ẹ mọ́ra ni? Um, yes, Amora, Ajolo School. Oh, I see. Ajolo School. jọ parí náà. ìyá tí wọ́n ti ń jọ wà náà ní àwọn school tó ṣe kí. bàbá tí wọ́n ẹ̀rẹ̀ close. ọ̀rẹ́ mi ló ń fún mi ṣe close. ẹ gbogbo àjọ wà náà ní ọ̀rẹ́ mi èmi àti Fẹ́mi really close wọ́n ti ń lo gbọ̀ngàn àdáni school gbogbo àjọ wà ní school náà. wà so close don't mind sìnkú lọ ọ̀nà bí ẹnu mi serious. The games you playing is ridiculous. Ọbáfẹ́mi kí ló dé kí ló Olúwa tèmi nìkan. Ọmọ dára ó dẹjọ́ oníwà tútù bí àdàbà ṣé tìwà ni àbí tẹ̀wà ni mo fẹ́ sọ. Her black and shine beauty is breathtaking. báwo ni ọba ṣe dùn tó kó jẹ́ pé èmi gan-an ló padà fẹ́. Ah, ìyáyé yìí gan-an nígbà mi ohun tó bá wèèyàn ní jẹ́ téèyàn. Olúwa wa ní choice than to take what's available. It's obvious I still love Ikeoluwa. And I always do. <sighs> That's not the bad though but I always choose Ikeoluwa over 101 times. Kòkòrò lọ́tí. Mo lára ìgò ọjọ́ sí. Ojú ìmọ̀lẹ̀. Ojú ìmọ̀lẹ̀. Ojú ìmọ̀lẹ̀ kan máa. assim. alakẹ ọwọ ẹ yọ lórí burúkú ọwọ ẹ ń kọ. ó ti yẹ wèrè lọmọ yẹn ọlọ. àkọ́kọ́ tí wíṣíkì ló bá fẹ́ o gbúdọ̀ dọ́pọ̀ nígbà tó bá bá jùlẹ̀. tó bá kó sí lẹ́nu. ó lọ jẹ ni. àṣẹ bàtà mílẹ̀ gbogbo nìyẹn. ẹ kọ́ wẹ́jẹ̀lẹ̀ ẹ kì í máa ń sèkó ààyè ẹ máa ń sèkó òyàrá ọgbà rẹ ẹ pẹ̀lẹ́ mo kí yóò bó o yọ kó àṣàkẹ́ ẹ lẹ́ àkíọ́dé ah, ah, ilẹ̀ gbẹ̀ẹ́ ta kí ẹ gbogbo ẹ̀ dá ẹ̀ báyìí. ẹ domi sí ìdílé bá gbẹ ẹ dákun ẹran ọmọ ní nǹkan kí gbogbo olè fúlò kágbádùn ara wa jàre. bàbá ẹ ká jàre kí ló ń ṣe. ju alana a máa ṣe ju afọlọ mi ṣe sáraka lánàá ẹ ọmọọba lọsọdọ ya táwọn sálẹ bẹ gbà wà máa fún ọ lówó lálẹ́ tí wọn ti lọ. tó bá kú ọmọ ayé máa bàjẹ́ yìí. ṣé o fẹ́ máa lọ ni àbí ẹni tó tọpọ ẹ kí ló máa ń ṣe báyìí àṣẹ kò sáṣẹ mọ ni. ẹ kí wàá lọ ṣẹlẹ̀ mí sọ́kẹ́ lọ́ọ́ ojú ń dùn ẹ́ nígbà tí bàbá ó kàdé ibẹ̀ bóyá kí ni mo kì ó kọjú sí mi olúkèwé ìgbà wọn ti máa gbé iṣu sí wà lẹ́nu. èkó kò yẹ kó tó báyìí kí ló fàjà kí ló dé kásì fàájì ṣé mi ní yẹ àṣẹṣẹ ti fàájì báyìí èwo wà ní. aláì ṣé mo bá yín sọ̀rọ̀ báwọn ọmọ mi ò bá sọ̀rọ̀ ọ̀rọ̀ mi náà wà ń sọ. sáà ọmọ mi lẹ wà ní. Ah, ah. bàbá yìí lè mi jẹ. ẹ kí wàá ló kú lóde tẹ̀ ìyọnu màá gún yín lẹ́nu o ah, màá gún yín lẹ́nu o top right nísìnyí wo àbáyé láti tọ́ tó ti wáyé báyìí jọ àtijọ́ olùkọ́ wo pé ó ti á ti tó bí ọdún àbọ̀sùn mélòó tí bàbá yìí ti dé Ìbàdàn tí ló yá ẹ̀yàn ọba ẹ ṣe nǹkan ẹ mú nǹkan o ìjà wo ló ti ṣe gbẹ̀yìn. ó ti pẹ́ o ẹ láì ṣe náà ìṣúlẹ̀ tó ti pẹ́ sí ọ̀nà ìdúró ọkùnrin kẹ́yìn sí. ṣíṣe kan máa bẹ́ẹ̀ lọ́gbìn mi ní dúrọ́pù ẹ̀ ní kò sí nǹkan kan. ìgbà àlejò ẹ̀ṣẹ̀ yẹn ti dúró bá a káyọ̀ mọ ẹ tó ṣe lánàá ẹ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà sọ. ẹ ṣó lọ bàbá ẹ ló ṣe ṣe. ẹbọ ẹbọ ẹ mọ jàrò yẹn ẹ já mọ kúra bá ti kúra bá kí ni àádẹ kúra wọlé ńlá ẹ ra nǹkan fẹmi kẹmi gbádùn la lé ní ẹ jẹ gbádùn yẹn. ilẹ̀ ń kánífà kóńgò ni àbẹ́ gbọ́wéré kí lẹ̀ ń kó ṣé ẹ mọ̀ pé mi kàn ń ṣọ́ yín ni mi kàn ń ṣọ́ yín ni mi ìfẹ́ mi ìfún ikú wípé mi ìkàn fẹ́ mọ̀ mọ̀ kálá yín mo lè kálá yín sójú ọ̀nà mo lè ní kó tún yín pé kó má ro kù yín pẹ̀lú àwọn olóyún ibùkún tẹ̀ pẹ̀lú mi ẹ wù àwọn ìwà àkúwà máa tàtà pẹ̀lú mi. bàbá ẹgbẹ́ wa débẹ̀ àmọ́ ọkàn. òkè tó kò mo gbé yín débi àbí mo sọ fún yín ṣé ẹ̀mẹ́kú bọ̀bọ̀ ìjẹ̀mí lówó mi. àìkú èmi yẹn ṣe bọ̀bọ̀ bàbá yìí ni mí nítorí wọn di bọ̀bọ̀ lọ́dọ̀ rẹ bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ bàbà tẹ̀ tẹ̀ lówó. iye bọ̀bọ̀ kò lọ́rùn bàbá jọmọ ìpè mí fún un ṣé lórí gbèsè ni. ẹyin ìlú náà mo wá jọ tí wàhálà wa kọ báyìí bàbá yìí jẹ́mi lọ́rùn seventy five thousand naira. ṣé n fẹ́ pa. Ah, gbogbo ojúmọ̀ ojúmọ̀ gbà náà rẹ̀ ọkọjá seventy thousand mọ́tò fi five lé mọ́tò fi five lé kò tún seventy five. bàbá yẹn lè fọkànlá pàgbà parọ́. ebi ẹ parọ́. ẹ parọ́ látàgbà tó ń pé seventy tí mo sọ fún pé ó ń pé seventy ibú eh. ijó kejì ẹgbà two five lọ́ọ̀mì kan. ọ̀dà àṣì mi two five ní eh, àti tún ní after five days ó tún fún mi láti ọ̀dà two five ọ̀dà àṣì mi ṣé lọ́wọ́ wá sí ah. papọ̀. àkọ́kọ́ láì wùdú ọ̀lẹ́nu atm ṣé àfọ̀ṣẹ́ ni bàbá yẹn ti ń gbà lọ́wọ́ yìí. àfọ̀ṣẹ́ kò ṣe bí òun tó bá jọ sún wa ṣé bàbá yìí máa lo máa lo dájú pa fún ni. kò wọ̀nyẹ́ kọ́ mọ dá yẹn lẹ́ẹ̀mí báyìí kọ̀yẹ́ kọ́ mọ dá lẹ́ẹ̀mí gbà tó fún mi lówó ọmọ náà ah. àbí bàbá bí bàbá ajá lọ́run báńkì àwọn staff ò ní mọ̀ báńkì mọ̀ ni àlàbà sọ̀rọ̀ kí tó ń ṣe báyìí náà. èmi wà lẹ sọ di báńkì manager èmi lẹ sọ di báńkì manager àbí òkè eré lẹ́nu pé mo ń ṣe àbí eré lẹ́nu ẹ̀ mọ́ pé mo ti sírọ̀sì báyà àbí ẹ̀ gbé mo ti ń lejú ẹ̀ mọ́ pé mo ti ń kanra ẹ̀ mọ́ pé mo ti ń làágùn ẹ̀ mọ́ pé mo mọ́ mọ́ fẹ́ ṣe fẹ́ ṣèkà fún yín ni mo fẹ́ gbowó mi ni mo wà ẹ̀ máa gbowó mi lẹ́nu. àyè máa wà ní o bó ṣe yíyá bó ṣe funfun ẹ máa wà o ah, ẹ lè rí fún mi wọ́n mú tó mọ̀ gbọ́ mi lẹ́yìn aláìtàlá mo fi seven days tí màá rọ́ Eh. èmi. Eh. àkọ́kọ́ seven days ti pẹ́ jù kí ló dé ẹ ká fún wọn three days ẹ fẹ́ kọ́ ń dágbére ńlẹ̀ ni ah. eh, ẹ jẹ́ kọ́ sọ́kù lọ́wọ́ kan. kọ́ sọ́kù àbí ọjọ́ mẹ́ta lọ fún mi tọ́ba yín fọjọ́ mẹ́ta yẹn bàbá kò síbi táwọn ọmọdé yóò lè ṣe ọ lè tún sọkù yín ni. tọ́ọ̀pù ah. láàrin ọjọ́ mẹ́ta ẹni tí ọ̀dẹ́ mi ò lè gbẹ̀mí ah. kí tẹ̀ sọ̀rọ̀ báyìí náà ẹ̀mí mi lè fẹ́ gbà yẹn náà aláyé tí àwọn abẹ́rẹ́ yẹn rìn ìyẹ́dọ̀ ọ̀hún bá yín rìn ah. aláyé tá a bá pààyàn olóhùn kì í béèrè ó dà wá dàbí kútọ́ lọ́hùn ránṣẹ́ sáwọn èèyàn ni tó bá parí mo parí sàrà ni ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ kó tẹ́tọ́ bàbá lọ́mì. ẹyin náà ẹyin náà tó bẹ́ẹ̀ tó lè gbẹ́ mi máa ń gbẹ̀ irọ́ mọ̀jà ṣe mọ̀gbẹ̀yìn làgbà lédi ike mọ̀jà ṣe báwọn. ṣé ẹjú ẹjú pọ̀fọ̀ fún mi ni. kí ló ṣe yín náà. èdè fẹ́ ni. lò pẹ̀lú mi. ṣé ẹjú bá jẹ ni. ṣé ẹjú bá ní kọ́ àgbàtà ayé máa wá fún ẹ ìjọ rẹ máa fún mi títí ọ̀túnla máa wà ọ̀túnla ọkàn lè mọ̀ pé ni máa wá fún ẹ. ẹ tún sọ fún pé lè bí mi ìlérí seventy thousand lọ́tún la nígbà tí mo jalè. mo tẹ iye kíye tó bá ti ní lọ́tún la. Eh, ọ̀túnla ọ̀túnla ọ̀túnla ọ̀túnla ẹ ti gbọ́ màwọ fún ẹ ọ̀túnla màwọ fún ẹ. àwọn kan máa kàn lọ ẹ jẹ máa lọ. kí ló ń yẹkọ jẹ adìẹ wọn jẹ wá lówó ni ẹ kọ sí gbà ẹ kí bàbá yẹn kọrin fún wa. òkè sóòrì ló ń sọ. ẹ kọ kọrin ah. alẹ bí. ó dàgbà máa ń kọ àwọn barista kan. èmi èsè bàyìsókì bàyìsókì bá ń gbé. ayé ìjọba ẹ kọrin fún wa yìí ẹ gbẹdẹ o bìtì ha ìbá wọn ti máa lò. báwo ló bá dàkú báyìí lóyún. yìí ẹ bìtì ha ẹ dàkú ẹ dàkú ẹ dàkú. ń wò mí látàárọ̀ ní òsàn kankan. Um, ike olúwa. yes. ọ̀rọ̀ yẹn tóbi jù bẹ́ẹ̀ gan lọ lẹ́nu mi ló jẹ́ kí n lè sọ. ọ̀rọ̀ ṣáà lè tóbi títí títí káfọ̀ bẹ́ẹ̀ ẹnu yìí náà ṣáà la máa fi sọ. sure òótọ́ ni. so. ok. sori ike olúwa. Um, láti jẹ́ tí mo tún ti fojú mi kan mi ò mọ bó ṣe ṣe mí mọ́ tí mo bá sùn gbogbo ni mo rí tí mo bá di jù mí báyìí mi ò rí anybody ọ̀tọ̀ sí ọ in fact mo rí bẹ́ẹ̀ ni pọ́kàn mi ò ṣiṣẹ́ mọ́ like my heart skip every time I set my eyes on you mi ò wá lè dá kankan ṣe mọ́ unless n bá rí see I understand the fact that you are married nílẹ̀ ti máa rẹ̀ but báwo mo yẹ fẹ́ ṣe ìfẹ́ tó ń lulẹ̀ lẹ́fídẹ̀ lọ́kàn mi báyìí ó mọ̀ kan a lè máa date. tí bá ní gbogbo nǹkan tó ń sọ yìí ni irọ́ ni mo pa torí bó ṣe ń ṣe náà ló ń ṣe mí àmọ́ ọ̀rọ̀ yìí wúwo inú kan ló ṣe fẹ́ kí èmi àti ẹ̀dá ti fẹ́ra rí ó dẹ̀ mọ reason tí a ṣe fẹ́ra wa ó tún wá ń bèèrè pé ká continue relationship yìí tó dẹ̀ mọ̀ pé mo wà nílé ọkọ ìyàwó ẹ̀dẹ̀ rẹ̀ ọ̀rẹ́ mi ni ó dẹ̀ ní ẹni tó bá dalẹ̀ ọ̀rẹ́ kò ní dalẹ̀ ẹni tó bá dẹ̀ fẹ́ dalẹ̀ kò ní dalẹ̀ ah oníṣẹ́ ìṣe yìí ẹni tí wọ́n máa dalẹ̀ ń dalẹ̀ bọ́ tí wọ́n máa dalẹ̀ because mi ò gbé fẹ́ dalẹ̀ sórí nǹkan tó lè balẹ̀ fẹ́ ara wa ń gbà yẹn mo mọ̀ kó ṣì wà ń bẹ̀ ọ̀tá bá ń dé ìtò sẹ́wọ̀n bẹ́ẹ̀ and can make this a top secret. ó kúrò àwọn àṣírí. tá a fẹ́ ni. babe i can explain this actually òun náà ló pè mí pé chief Law fẹ́ rí me. They a fún kankan i don't know okay mother, dẹ̀ débẹ̀ near. When ní chief ṣe step out mo dẹ̀ fine let me sit But she did not show me today. oh please don't leave me i'm buried ni mo ṣe débẹ̀ ló bọ́ta ah, ló jókòó ló fi relax nínú ilé onílé láì pé oníṣẹ́ ń bẹ̀. rántí rántí we just stop this we just stop this for once. Ah. you shouting at me. shouting at you mi ò pariwo náà. mo ti di rántí all of a sudden wow there's no pet names anymore kò sí babe kò sí sweet all of a sudden nísinsìnyí torí mo wá pè ẹ́ ń bẹ̀ yẹn mo ti yá di rántí. Ah ọ̀rẹ́ ti yé mi mo ti understand ju bó ṣe sọ́gan lọ ó yé mi. ok èmi ti gbọ́ ẹ tí o bá lè understand mi èmi ti gbọ́ ẹ no problem. ah ọmọ yìí ló máa padà pa mí i swear down rọ́tì wo ló máa pa mí. ìwọ ló máa pa èmi náà ìwọ ló máa pa mí i don't want to see you guys together anymore ṣé kò sí. ká má ríra mọ́. yes. all right no problem ti gbọ́. o ti gbọ́. o ti gbọ́. so you can say sorry. I'm sorry. sorry too. Okuro lati Makuro makuro Okuro lati Makuro makuro o. Aunty, ṣé mo ṣe ni? have I done anything to hurt you? I don't understand. Irú question wo ló ń béèrè? Um, ó ti ń fún mi latitude lately. Mo dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ lèmi àti ẹ̀. Tí n bá tiẹ̀ ṣe, ó jẹ́ kó pè mí ni kó sọ fún mi. Ó ti mọ̀ expect mi. Ọ̀rẹ́ ni wà á ti ta ni. Èmi àti ẹ̀ ń ṣọ̀rẹ́ Mi ò lè bá ẹni tó fẹ́ gbọ́kọ lọ́wọ́ mi ṣọ̀rẹ́. That's impossible and you know it. Mo ti, where is this coming from? Where you heard it? Ìwọ náà ṣàmọ̀ pé um, Femi is my ex kò dé sí nǹkan kan tó lè pè àti èpò that was in the past eh, moreover ó mọ reason why tèmi àti ò ṣe lè fẹ́ra náà genotype wa ò papọ̀ eh, so kò sí nǹkan tó lè pa wá pọ̀ moreover ẹni tí mo wà nílé ẹ̀sìn he is doing well so why will I come to your husband ọtí please mi ò lè fọkọ ẹ. Um, mo bí wàá tọkọ mi ṣe wà tẹ́lẹ̀ I know how you guys were and mo mọ̀ pé ìfẹ́ ò kí ń kúrò ní ọkàn èèyàn bọ̀rọ̀ bẹ́ẹ̀ mo mọ nǹkan tí mò ń sọ. But see, erase that touch from your mind. I can never ever have anything to do with Femi again. Ṣùgbọ́n and I miss our friendship. I want us to go back to New York. That's fine. Má bínú pé mo overreact ó mọ̀ pé kò sẹ́ni tó máa ṣe <laughs> ṣòwálé ṣòwò níbi tó ń lọ lẹ́nu tó wá kí. kò sí kọ́kọ́ tèmi ń lọ o you can come anytime. ok. afẹ́fẹ́fẹ́ kárí fúrò wá díje gbogbo. players player o kẹ́yìn tó ní rogbo. o ti lọ àkọ́kọ́ tó ara ọ̀rọ̀ àfà kí ló wà fún wa àwọn tó kù ìjọ rẹ̀ wọ́n á dá gbádùn. ẹ wàá lọ sí ọ̀dọ̀ yaruka láti dé kó wàá kó wàá wéyẹn kó. Hmm. má pẹ́ má pẹ́. ara bàbá ruka ó wá láìpẹ́ nsìn sọ pé. èló náà kó wá. kó wá onílànàdùn fẹ́ ṣe pàtí kan lọ́tùnla pé fẹ́ ká gbóyè wọlé. Ah. bàbá ruka wá kó wá sí pàtí. àìfi mélòó náà kó wá. ìrọ̀ kò kó àìfi lẹ́yìn o nǹkan gbòòrò rẹ nù. ṣé ayé ń ṣe bàbá arúgbó àbáyé bàbá arúgbó àbẹ́ bàjẹ́ ni bàbá arúgbó àfọwá ó wá fẹnu pé àkọ́kọ́ tiwa ó fẹnu pé iná pàtí àkọ́kọ́. máa làágùn jìnnà lórí àbárúkà o ó mọ àbárúkà o jọ̀ọ́jọ́ àbárúkà tí wọ́n ń wò yẹn orí ní ìyẹn tó lè fún láì fi pé kó lọ pè yàn bí àbárúkà tí wọ́n ń wò yẹn ó rí bí ẹni tó wà responsible. àbárúkà ò ní èèyàn kankan wá nìkan lè yan ẹ eh. ẹgbẹ́ tó bá lọ tó bá dé ọ̀dọ̀ wa ló máa wá tó bá nídìí owó ọ̀dọ̀ wa eh. ni tó bá nídìí oúnjẹ ọ̀dọ̀ wa ni kò ní èèyàn ikú ẹ̀kọ́ kọ́ mo kàn mọ́ pé pé ìwà ẹ nílé yẹn ó ti máa láwọn po wàhálà gan ó ti máa bá láńlọ́ọ̀dù yẹn po gan pé òun náà wọn kan tó máa kó wá náà sọ̀wọ́ yìí ó lè ti gba ó lè ti gba tébù lẹ̀ kó ti gbóúnjẹ lẹ̀ kó ti gbọ́tí lẹ̀ hmm. pé a ah, tó bá dé ó ti yí ẹ. olùfẹ́ fi wá kọ́bọ́dì nìyẹn o ẹ kò ní ṣe wù. àpọ́nlé ni ọba máa ń foyí bíbẹ́ ṣe. àkọ́kọ́ nǹkan tó bá ti sọ ká lọ pọ́nlé ó ti lọ ó ti lọ. ọgbà tó ṣe ìwọ ló ní owó tó fẹ́ gbà lọ rẹ̀. àkọ́kọ́ mi la kápò. wọ́n la kápò owó tí mo ya fúnra mi àbí. àjọ báwí náà ni bóyá ìgbà tẹ́ ń gbaná àmọ́ mọ́ àkọ́. ok ìwé ìgbà kí wàá sọ fún ẹ olè ìgbà tí wàá yá mo sọ fún ẹ. ẹ sá lọ gbalẹ̀ wa jọ ẹni tí bẹ̀rẹ̀. wàá gbẹ́tọ̀wé ẹ wa lọ. àwọn àfihàn wo ẹ mú lẹ́nu. ẹ madam ẹ ní ẹ fẹ́ èrò àtọ mi ò fi orúkọ kan torí ọkọ mi ò ṣàlàyé kò dé láìkí mi rárá. kò sí wàhálà bọ̀ èmi ṣèwé bíi èèyàn two hundred àbí. kí lẹ sọ two hundred ìyẹn ti pọ̀ jù kódà pé ẹ fẹ́ kí ọkọ mi wá sí pàtí àbí pé kó wọlé kó rérò kó sá padà. ó ti tọ́ bá pé èèyàn hundred ṣé yẹn wà òkè. ìyẹn ò wà òkè rárá o hundred yẹn náà pọ̀ èrò hundred ní pàtí ní èèyàn tí mo sọ fún pé kò láìkì o ẹ wò ẹ jẹ́ ká mú sáàárín ẹ jẹ́ ká ṣe ní fifty fifty yẹn ti ga fifty yẹn gan sef mo ṣe máa bẹ̀ ni màá pè jókòó màá yọ ọkọ mi o àwọn ènìyàn ilé wọn kò ju mo pé pàtí ẹ̀ ni ló fi máa wà. a jẹ́ kọ́kọ́ yìí máa jẹ́ mi tó ń tijú nìyẹn èèyàn tẹ́ bá wá sọ pé fifty yẹn lè fẹ́ kò sí wàhálà ìbọn tẹ́ bá ti fẹ́ ni màmá bá yín fẹ́. so àbí àbí ah, kí a fẹ́ ṣe ẹ máa tó ṣẹlẹ̀ èmi fi ìpè ká ṣe surprise láàárọ̀ tó máa fi ti bí four a máa bẹ̀rẹ̀ party so by nine àwọn èèyàn ti máa lọlé. ṣe é gbogbo estimate ẹ ṣe mi ẹ bá ti délé ẹ ti ṣe gbogbo ẹ̀yẹ kò sẹ́ǹtò ta èmi kẹsẹ̀ǹtì kò sí wàhálà ńlá ẹ̀ ṣíṣe ti di ṣíṣe. jàre ẹ ra ọ ẹ dàpọ̀ mo fẹ́ wo nǹkan tútù mo fíríjì yẹn. tútù bẹ́ẹ̀ ni. kò sí kan tútù bí wọn ẹ mú tútù wá ta. gbogbo títa ti gbóná ni ìwé ni mo ti ní kí n wá wo fíríjì kí n wá wo nǹkan tútù bẹ́ẹ̀. kò sí nǹkan mú ẹ. ẹ̀yin náà fẹ́ mú nǹkan tútù. bẹ́ẹ̀ ni. inú fíríjì náà lọ wà. ibẹ̀ náà ni gbogbo àjùmọ̀ bẹ́ẹ̀ látẹ̀kàn yìí I swear it wasn't intentional I'm begging you please okay it won't happen again I promise okay um, Lati will get another apartment if that's what you want. Oh, no, no. Don't gbọ́ me now. i beg you okay kò ní ṣẹlẹ̀ mọ́ i promise tó bá fi ṣẹlẹ̀ kan tó bá wù ẹ́ ṣe fún mi. ọmọdé yìí àtòkèrè láti. olójú agbójú ni o. àtòkèrè láti. láti wò life yóò balance lóòótọ́ wọ́n ti gba ọkọ mi ó tún wá ń lò gbójú ká ti assume wípé èmi àti Fẹ́mi ò lè fẹ́ra wa nítorí genotype wa ṣé wọ́n sọ fún wípé kò lórí ọkọ ni àbí ó ṣe jẹ́ wípé Fẹ́mi tó jẹ́ ex ọ̀rẹ́ ló wù láti fẹ́ ìyẹn ò tún wá tó ó tún wá ń jowú wípé ó rí èmi àti Fẹ́mi papọ̀ ṣóun ti gbàgbé wípé ìfẹ́ kì í tì kì í ṣá ni ilé ayé yìí ṣá kò bá dára kí rántí má gùn kiri kọjá ìwé òkúrò lọ́tí. ó má kúrò. kó kúrò lára ìgò ọjọ́ sí. ojú ìmọ̀lẹ́. ojú ìmọ̀lẹ́. ojú ìmọ̀lẹ́. Ah, ó yá wèrè gan o. tí òye ni pé bó jẹ́ ìṣe orí orí orí káàkiri nílé ojú ẹ̀ ṣì wà lára ìyàwó lánàá. mo sì bẹ́ẹ̀ yẹn. tó ti mọ̀ ní ìwé mọ̀ mi. Olúwa oníṣìírí wo ló ń sọ ojú ológun tó lóun mọ̀ ní máa bójú kúkúrú ló ń pa ẹ lọ ẹni tó ti fẹ́ tó fẹ́ mọ́ o dẹ̀ ti níyàwó mi òkè ó wá ṣẹlẹ̀ pé ẹjọ́ ń gbé nínú compound kan náà kò mí ní pé kójú ẹ tó ṣe wá ó yẹ kó respect ara ẹ kó tẹ̀ jìnnà sí kó sá fún pátápátá ni ojú kòkòrò ló ń ṣe ẹ òkè jẹ́ kí n sọ ọkọ tó yẹ fún ẹ sórí tí láńlọ́ọ̀dù bá ṣe tenant tẹ́nàntì yẹn ló máa kúrò nílé tí tẹ́nàntì bá tún misbehave sí landlord ẹ́ ayé tẹ́nàntì ẹ̀ tún ti wá bàjẹ́ ó máa kúrò nílé yìí o ah, máa kúrò nílé yìí ó ń báyàwó landlord ẹ̀ sùn ó yẹ kó ṣe bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ṣe ẹni. mo kúrò ní ìlú tó ń bọ̀ ike olúwa ah, I used to love her tó mọ̀ ṣé pé ń já ẹ fọ́ta ni fọ́sùn ọ̀wẹ́ ìgbà tí ẹ sọ mi ìyàwó ọ̀ṣà ẹ̀ tí mà fúnra. òun mọ̀ bọ̀ tí òun sì lè kó ó lè kó òun mọ bóyá máa ra àgbẹ̀ ní ẹ̀sìkòsì ara wọn síta òun náà mọ ìyàwó ẹ̀ tí mo mọ̀ tó ti rẹ̀ báyìí. òkè ká ti gbà pé ìyàwó ẹ̀ náà ìyàwó ẹ̀ ni mo sọ fún ọ̀rọ̀ rẹ̀ báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀ bàbá tó ń ka ẹyin tó ń tó ka ẹyin. tí problem wà ní bàbá yẹn lè wá yẹn àfi tààràtààrà ara wọn tó bá ń gbà báyìí máa ń gbà báyìí because àwọn àgbàlagbà jẹ́ pé wọ́n máa ń tọ́jú ọkọ̀ tí ó ju ọkọ̀ tí ó kàn wọ́n ló máa tọ́jú. ìwọ náà ti wá lọ gbogbo eré kọjá ìwé tí wọn náà bá lọ báyàwó dáná lóṣù tí bàbá yẹn máa ká ẹni èmi ń fi gbogbo yá ká ká ká pé bàbá yẹn ká bá sọ̀rọ̀ ní bá fẹ́ ká fún ká fi ṣọ́ọ̀tì ọ̀rọ̀ àti wọn wọ̀nyí bàbá lókà bàbá ọ̀rọ̀ tí kí pẹ́sidẹ́ǹtì kókókókókó máa kọ́ kókókókó kó dis guy ti báyìí babaluka máa tún bá ṣe pé pẹ́sidẹ́ǹtì ló ń lọ yẹn. babaluka ọ̀nà babaluka kò sẹ́ni tí ò ní price ó ti yẹ jẹ́ ká sí ti máa ní dáhùn ká price ẹ̀ ká bá ti mọ̀ aṣọ ọ̀tí ẹ̀ àṣírí àdẹ̀bò síbẹ̀ wàá kọ́ mẹ́sọ̀ pé gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú àti ìyàwó lánàá ó ẹ̀ǹdì síbẹ̀ bí èmi jẹ́ mọ̀ pé kò lè ẹ̀ǹdì ojú ẹ̀ wà lára ẹ̀ gan mọ̀ jẹ́ kó ẹ̀ǹdì mẹ́ẹ̀kí bàbá ìpa ẹ̀. ṣé o lè lọ bí o ṣe tí o gbọ́dọ̀ tí mo sọ ni kò sẹ́ni tí o ní price price oníkálukú yàtọ̀. afa báwo lè wá ní ìgbẹ́ láwọn rẹ̀. ìgbọ́ báwo rẹ̀. ìyàwó tó tẹra mọ́ tó tẹ ẹ̀rọ rẹ̀ ní ẹ̀rọ tí gbọ́. ìyẹn sí tó bá yẹ kí padà mọ̀ wọ́n ló fà á. àtòkèrè láti. olójú agbójú ni o. àtòkèrè láti. láti wò kó má dògún kó má dọdẹ. kó má dọdẹ kó ká I'm not fine. What is wrong? ó ń bí mi pé what's wrong? èmi ló mo ti sọ fún ẹ pé mi ò fẹ́ràn kó máa mutí káàkiri. kẹ̀wò àìláìka ẹ̀bùn èmi mi lè máa fi mímú ara mi dùn mi ò kọ̀ lè jẹ́ kó lọ́kàn mi náà kò yí sí you know that. I know it's the same with me ṣùgbọ́n see we have to be very very careful ó mọ̀ kójú ti pọ̀ lára wa. Tony, and that reminds me um, this man. Uh-huh. Man, I don't should do it. Man is really doing most lately ó mọ everything tá à ń ṣe ní ilé rẹ̀ ẹ̀rú dẹ̀ i'm scared of him kí wọ́n lọ tún òkú àṣírí tá a rẹ̀ dá ń bò. don't sure. yes wo wo má worry nípa he will be taking care of you. Um, hmm? jẹ́ n tètè padà. so fast wọ́n lè pè mí ẹ̀ kọ́ sọ yọ fún àìní kankan. Hmm, fàmì fẹ́ nǹkan o kàn wá sí ìbàdàn torí ẹ̀ náà and please stop this. okay okay just let me finish ọ̀rọ̀ jìnnà ṣèbó ló ń burúkú ọmọ tí wọ́n pè é rántí mi ṣèbó ló wá sọ fọkàn mi imagine rántí fẹ́ dalé mi lọ. John kí wàá lọkọ ẹ sọ kí lọkọ mi fẹ́ sọ ọkọ mi ò sọ kankan ṣé ọkọ mi fẹ́ tìtorí ẹ̀ lè kó mi lọ. lórí ìlú ọmọ mi kò ní kí n mi dúró ọkọ mi ò sọ̀rọ̀ ọkùnrin jíǹtù ọkùnrin ṣe kí ní kan fíì ohun pé ọkùnrin ń dàgbà náà máa ń wà kan ni wọn kì ní nǹkan ní ọtọ fẹẹ fún òfin ìwé o ní èmi náà ti wà lórí kẹbí ó sì wọ̀ fún mi wọ́n mi òní kankan ní ohun tó fi ṣe ọkọ mi tó yẹ pé èèyàn jẹjẹ ni kò ní wàhálà kò ní kankan ó mú ti bá sọ̀rọ̀ kò sí kankan bóòtú kí ló fẹ́ lọ́wọ́ ìwọ̀n kí ló tó ń ṣe ọ̀run wà wí bẹ́ẹ̀ ọtí tó jẹ́ pé nígbà tá a wà ní sùkúl báyìí gbogbo nǹkan tí bá ti rí wọn báyìí ni wọ́n ti máa ń fẹ́ gbogbo nǹkan tí bá ti ṣe báyìí ni wọ́n ti máa máa wọn wọ́n máa tẹ̀lé mi lẹ́yìn ṣoṣoṣo kí ló dé mi nǹkan tí mo rà ń gbà ah, ó ṣe jẹ́ wípé ex boyfriend mi tí mo fi sílẹ̀ oyún tí máa ń tó àwọn fi ṣòkò máa jẹ ìgbà tó lọ́wọ́ máa wá mú lórí ibi ipò àrè nílé òkú àgbè báyìí ni wọ́n wá gbà ọwọ́ ọkọ mi imagine ah àwọn sọ̀sọ̀kúsọ yẹn fún ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni jọ sórí wọn tí àti ọkọ àti ìjọ tó wọn kí sí èmi kò lè má tẹ̀ bá wọn ní kankan ṣe tí wọ́n wà lórí ọwọ́ wọn ṣé you understand má ṣe nǹkan tó tẹ̀ máa mú mú embarrassment wà mọ́ please ah àbí. nǹkan tó ṣẹlẹ̀ ni mo ṣe lè fẹ́ láti fẹ́. tẹ̀ tó dé mẹ́ta tí mo rí madam bẹ̀yìn ṣé wọ́n sí lára mi sí. ìyàwó yìí ni mo rí first time. ìyàwó tèmi. wọ́n mọ̀ bóyá kò yẹ tenant ní ẹ nínú ilé yìí ìyẹn túmọ̀ sí pé o wá rẹ́ǹtì ibi tó ń gbé yìí máa fẹ́ sọ nǹkan fún ẹ màá dẹ̀bẹ̀ pé ó ẹ létí kó sọ̀kalẹ̀ sí inú inú ẹ lọ kó lè wúlò fún ẹ. má tún ẹ́bà bí mi nípa ìyàwó mi. àmì jẹ́ kí o last time ló máa béèrè ìyàwó tèmi lọ́wọ́ mi. This is serious. Uh-huh. The games you playing is ridiculous. Obafemi kilo fe Gogon. Ike Oluwaranti, you dangerous. I say you dangerous. You guys are dangerous. Ta ló wà eku, ẹ̀kú tó ń jẹ́gun. Ajá kan kò máa lè jóbi àfẹ́gùn. Slayer rọra dogun. Ó yá. This is serious. Yeba. The games you playing is ridiculous. Yebo. Obafemi kilo fe Gogon. Ike Oluwaranti, you dangerous. I say you dangerous. You guys are dangerous kejì rọ ta ló wà lábẹ́ ẹ̀kú tó ń jégún ajakọ̀ ń kó malè jóbi àfikún kéde àrọ̀ àdìkọ́rọ̀ yìí máa dogun lókun ọ̀daràn. kò jẹ́ kó lè tó èèyàn. kí ni kò lè tó ẹ̀ kò yẹ kó lè tó báwo mo sọ kan wípé mo fẹ́ lo apátímẹ́ǹtì mi oníkẹ́ kó lè tó bẹ́ẹ̀ àdúṣe òun ló bá mi kọ́lé ni àbí mo kọ́lé mi fara mi. ẹ ẹ so mo fẹ́ kó vacate apartment yẹn kó dẹ̀ vacate yẹn immediately. but ẹ ti mọ kan èyí pé ó nílò tó sọ pé tó bá fún yàn ní kó kúrò nílé ó sì ní bí six months tó sì lè lò after that not immediate. ìyàwó mi yẹn ṣe àbí ìyàwó ọmọkùnrin yẹn ni true now. ẹ kí ló wá sọ ní ilé tèmi kọ́ ṣíṣe kó bá ìjọba ló kọ́lé fún mi o kẹ́mi fún ní kí fún ní six months so òun pè lẹ́yìn ẹ̀ ní àbí òun pè ọ̀hún tẹ̀tọ̀ èyí tí mo wá sọ igun one month ni mo fún one month ni mo fún ọkùnrin mi one month one month oṣù kan ló ń jẹ bẹ́ẹ̀. oṣù kan. serious. The games you play is ridiculous. Ọbáfẹ́mi kí ló dé kí ló fẹ́ gangan. Ìkẹ́ you dangerous. I say you dangerous. You guys are dangerous. Ta ló wà lábẹ́ ẹ̀kú tó ń jẹ́gun? Ajá kan kò máa lè jóbi àfigún. Stay around. Ẹ jọ rẹ lẹ. Okay, how will you teach her this wọ́n ti wà stabilized right but wọ́n wà in coma. yeah oh, calm down calm down. wọ́n ẹ̀ kọ́ ọ̀rẹ́. bẹ́ẹ̀ni sá. ṣé kò ṣe kan tó mọ̀ ṣá báwo ni. sá is in coma ká máa gbàdúrà fọlọ́run kí gbogbo ẹja sọpẹ́ náà ni sá. ṣó máa wá òkè ṣá. Fọlá kí ló ṣe kí ló ṣẹlẹ̀ kí ló sọkọ mi kí ló sọkọ mi. kí ló sọ pé ó ṣọkọ ẹ̀sìn o sì fara balẹ̀. fún gbogbo òní ṣe owó mọ̀ wò rí wọn. lùjẹ́sà ọ̀rẹ́ mi dáadáa. ọ̀rẹ́ mi. ìwọ ló máa ń ní mi ò wá kí ẹ mi ò wá kí ẹ hmm. mo ti wá kí ẹ lẹ́yìn báyìí sọ fún ìyàwó ẹ kó lọ dáná oúnjẹ fún mi. mi lè dáná. màmá mi ó ṣe ẹgbẹ́ máa gàwé máa dójú tì mí lójú ọ̀rẹ́ mi. mo ní mi lè dáná. ìdákùn ṣé ọmọ bí mo ṣe jẹ́ sí ni. kò ní ìdíkẹ́ ṣàlàyé mo mọ bẹ́ẹ̀ jẹ́. àwa mi fún àwa yàwó mi fún. torí kí ni ah. mi lè dáná ṣe wá mo gùn dáná. mo ṣe bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ kó dáa sáré lọ dáná òun <laughs> bá ti ṣe nà ọ̀run ṣe ń ṣe ìyá ayún lẹ́nu rẹ̀ àjà mi àyà ìyá ayún lẹ́nu rẹ̀. Ah! ẹgbà ìyàwó rẹ máa burú díẹ̀. máa ń dẹ́wọ́ lẹ́kọ̀ọ́ kan. lọ́dẹ sọ̀rọ̀ sàkárà bẹ̀. ìlú ẹ̀kọ́ ọmọdé kiri àná ọmọ ìgbà mo la fi ilẹ̀ ìgbà ní ọ̀yìn òbí rẹ. ọmọdé yìí náà ìwọ náà ló mọ tọ sọnà. Hmm, ọmọ tó bọ kún fún ọ̀nà àsọ. ó ṣe kíákíá ká tẹnu bóyá mo ń jẹ ní ìsìnkú kan ẹwẹ ẹ káàbọ̀. ẹ rí lọ́sàn ṣe sí. wàhálà tó wọ. Ah, wàhálà. iná ń dún lé wa o iná jó ṣé kí wàá lọ bá ipa ni. ìpè panápaná. bàbá lánàá òbí wà lọ́dún tó. ṣé mo tó gbọ́ ni. bàbá rúkà ń bẹ lọ́dún tó. inú ilé kan náà nàdẹ́ mi. inú ilé kan náà mi bí. mo ta bẹ́ẹ̀ mi ní alágídí bíi mi rè ń bẹ lọ́dún tó. oṣù mẹ́ta. ìyàwó mi ta bẹ́ẹ̀ mi ń bẹ lọ́dún tó kò ṣe gbogbo yan. ẹ wá rí ìyàwó láńlọ́ọ̀dù ó ti na pápá bora ọ̀dọ̀ yàtọ̀ jẹ gbogbo àwọn tó ń kalẹ̀ inú kan náà lọ. kí ló wá ṣe wọ́n ṣe wọ́n jẹ food poison àbí báwo. ìdí ìlú o ayé ló dá ṣùgbọ́n wá jàkálẹ̀ àwọn òwe dálé wa tí gbogbo wọn fẹ́ borí sọ kọ́ wa mọ́ bá a mú ẹ̀mí tèmi náà lọ lójú ló jẹ́ sáwá gbígbé dákun torí ọlọ́run ẹ̀kọ́ bá wá párá kan tí mo lè mọ̀ fọ́ràn á ṣé ó nílé ni ó níran ni ìyá ilé rẹ lọ́yọ̀ ńkọ́. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìwọ náà gbọ́ gbogbo nǹkan tó kà lẹ̀ ẹ́ àti ìgbà pọ̀jù dààmú rẹ̀ ilé yìí tó dùbà wá yàrá kan bí. ìgbà wá yàrá kan ìyá yé ti lè. ṣùgbọ́n rẹ̀ ni tí yóò bá súnmọ́ ẹ tí a wá bá ẹni kò yẹ kẹ́ ẹ mọ ìpínlẹ̀ ayé gbẹ̀dẹ̀ bídùn nílẹ̀ wá jẹun lé wa tẹ́ báláǹsì dẹ̀ lọ́rùn títí tẹ́ ju gbogbo ẹ̀ báyìí ẹgbẹ̀mí náà gbà ta níṣòro ni. àyà mi. kí ló ṣẹlẹ̀ ah, kí ló dé. kí ló ní ká mi lónìí mọ mi mọ mi mọ mi. mo ń bọ̀. ẹ wá jókòó ẹ bá mi. ìyá sára o. àti lálejò. mo rí wọn. a fẹ́ kó wọlé lọ bá wá bí kan ká máa fojú ara rẹ̀ pamọ́ sí fún ọgbà díẹ̀. níbo. ìbò tó wúwo ni bóyá ìkẹfà wáyé àsun nínú ilé oníkàmí ló ń béèrè níbo. ṣáà ti níbi tó yẹn ló kórìíyá sí ilé wa. wàá wa náà ni a ẹ̀yìn jẹ́ ìbẹ̀rẹ̀ àbọ̀lọ́gbìn tí wọ́n ní nǹkan tútù. ọ̀la yìí gbígbóná. ó you ẹ tẹ̀lé mi ẹ wá lọ mú àwítọ́ ìtẹ̀sàlẹ̀ yín gbàjọ́ mẹ́jọ lọ́wọ́ ẹ̀yin I'm máa scott ẹ̀ tún béèrè nǹkan tútù. wo. ta ló parọ́ bẹ́yẹn ṣé kìí ṣe pé wọ́n ti sọ fún màá pé wọ́n ṣé kìí ṣe pé wọ́n ti sọ fún wọn. Ah, ìgbà wọn sì lè sọ fún wọn tẹ́lẹ̀ náà wá parọ́ ó dájú o ìjọ ò dájú ó burú léèyàn ah, ọmọ bó ṣe ń lára rẹ̀ sọ. ayé mi madam madam madam ah yóò madam. lórí yẹn ló pa aṣá lọ́rọ̀ kan. Bẹ́ẹ̀ni sir, due to the internal bleeding in his brain. All right, ẹ ṣe gan. Um, in the next few hours, ẹ máa rí mi báyìí. Okay sir. O ti rí sìn. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ yìí, uh, a balẹ̀ apá oko. Ó dẹ̀ máa ṣọ́ọ̀lẹ̀ tẹ̀ ó, ó dẹ̀ máa ṣọ́ọ̀lẹ̀ rìn gan. Ìwọ́jú la rí ọ́. Dókítà fún báwo ni ara wọn sí? It's better. It's okay. Really? Yes. Um, it's just that I noticed common low sleeping sedatives, so while they overdose in your system. Really? Yes. Um, okay, but like you said earlier, he's getting better. Yes, he's better. He's stable. Okay, thank you very much. You're welcome. All right, I'll be in my office. Okay. okay. tó bá fẹ́ ní ẹ̀pẹ̀lẹ́ báwo lára yín sí. Um, gentleman sir ẹjọ báwo lè ṣe jẹ́ sí wọn. Um, actually is my friend business partner. okay. Um, mo fi pẹ̀lú nǹkan tí dókítà yẹn sọ lẹ́kọ̀ọ́ wípé sleeping sedatives wà ní system pé kódà overdose ló tún wà ń bẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́ ṣé wọ́n máa ń lóògùn nǹkan tó lè sùn ni àbí kí lẹ lè sọ ń pa nǹkan tí dókítà sọ. ṣe rí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí ó ṣì ń dàbí miracle sí mi nítorí ọ̀rẹ́ mi ọbáfẹ́mi tèmi mọ̀ tó bá sick kò kí ń lóògùn rárá àmọ́ ó máa ń dàbí pé ń fi oògùn bẹ́ẹ̀ gan ni so wọ́n yà mí lẹ́nu nígbà tó ní lóògùn eh, overdose igbá kan eh, kọ́lọ̀ ṣàbàmì mu lára dá. kolomba lefula la fia ya le kukuba kidogo obìnrin ni ètè obìnrin dẹ̀ pọ̀ sẹ́ ó pọ́sibú kí chief ti ṣe tẹ́lẹ̀ kẹ́dẹ̀ wá wé àti pọ́nìṣẹ́ kẹ́ máa rẹ̀ kẹ́ wá wò pé pípa ẹ̀ ló máa jẹ́ option nǹkan tó bá ahmed gẹ̀ẹ́sọ̀ fún wa. irọ́ mi ò mọ kókó ń pa ọkọ ọkọ mi ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ gbogbo sí mi ò sí ilé ò ní lè lọ. Ah, ó ti wá sọ pé ọjà máa dé jù láti lọ wọ àwọn ọjà yẹn kó má lọ jí ẹ lọ́jà àbọ̀ yẹn máa ń jí. Ah. bó ti bí tà lọ yà ní pẹ́. irọ́ irọ́ irọ́. ṣé o ti fowó èyí sílẹ̀ náà ni wọ́n ah. fowó náà dandan tó ń gbé èyí sílẹ̀ ọkọ ẹ̀ ò ní bẹ̀rẹ̀ ọkọ tó ń sá lọ lọ sí dọjà kò dé ọ̀rẹ́ rẹ̀ ní ìkọ́ tí mo invest lórí. <laughs> ọ̀rẹ́ mi ṣùgbọ́n hmm? tó máa ṣẹlẹ̀ èmi máa tẹ̀lé lọ síbi ọjà yẹn àjọ máa lọ àjọ máa dé so tá bá ti dé báyìí à lọ bá wọn. báwa níbo hmm. má yẹ kó jí ọjà yẹ o wọn ò ní jí tó bá jí mi inú mi dùn o. wọn ò ní jí. tó bá wùn tó bá wùn má dúró yanjú ọjà dáadáa ìjọsọ kó má má complain. Ah, kíni kan jí ọlọ́jà kíni kan sì kíni kan jí ọlọ́jà. wọn ò ní jí wọn ò ní jí. ẹ ṣá lọ lọ lọ lọ. ẹ ó gbọ́dọ̀ sọ máìkì ń gbọ́ complain ọkàn pé o ti wá ń dà láàmú kò complain à bọ̀ ẹ tó rí wa. well still notwithstanding àmọ́ ẹgbẹ́ kò kí n yí sí fún yàn láti sọ but at this point I would implore you to tell us the truth like I said earlier only religious self-defense ẹ jẹ́wọ́ fún wa káwa náà lè help yín àbí ṣe fẹ́ ká sọ kéèsì ìdí ńlá mọ́ ìlú wọn tell us what the truth is. mi ò parọ́ mi ò parọ́ fún yín. madam èmi understand ẹ̀ náà ó kọ́kọ́ ò yé mi bí akẹ́kọ̀ọ́ yé mi kí ló dé tí gbogbo èèyàn tó wà ní sàn yẹn tó jẹ́ gbogbo ló wà hot but kò sí ìmọ̀ tó ṣẹlẹ̀ I don't need you to answer that likewise I detain you o a dey arrest yín o ẹ ní àǹfààní láti travel kúrò jurisdiction for now yes note you are under our watch. mo ní aláyé ìdìmánà ra kígbe mọ́ lọ́jọ́ yẹn bàbá rúkà tó jẹ́ lówó mo rò pé lẹ́yìn ìgbà láti kígbe mọ́ láti fún three days ó di ó ti ṣe kú bẹ́ẹ̀ lówó yẹn lẹ́yìn ìgbà láti lọ bẹ́ẹ̀ de landlord láti bìsà tẹ́gbọ́n lé ọkọ ọmọ olùbọ́pọ̀ náà mà wọ́n rò pé mi rò pé ti dáríjì ni gbogbo àtàlẹ́jọ́ ń ṣe ogun ó ní bàbá rúkà tó wá síbẹ̀ lọ́jọ́ yẹn eh. ta para fún tó fún wa ní bẹ́jẹ́ ní owó yẹn lọ́jọ́ yẹn. Eh, eh. wọ́n ní wọ́n ti wà lọ́sípítù kó wọ́n làwọn kọ́ lórí kí wàá ló kàn mí bẹ́ẹ̀. wọ́n ti ṣe kíní yẹn fún mi rẹ̀ pé àkọ́kọ́ pé àkóso anybody náà kò nínú ìlú ẹ̀lẹ́ tó bẹ̀ àwa top right olórí. top right tí mọ̀ mí mọ́ ni. àkọ́kọ́ àkọ́kọ́ mo wà pẹ̀lú yìí. èyí méjì dé top right ṣé mo lè ṣe nǹkan kan nínú ìlú yìí mo lè ṣe nǹkan kan má mọ̀ ni ẹ mọ̀kọ́ tó lẹ̀ ń dùn mí ni pé tí a bá fẹ́ ṣerú kan báyìí ẹ̀ ń kọ́lé ṣe kí tó bọ̀ ẹ̀dúró tí mò ń sọ̀rọ̀ lórí ń dá mi padà síbẹ̀ mò ń gbé àmì padà ń dá mi padà síbẹ̀ mo ní ṣé mo lè ṣe kọ́kọ́ kó má mọ̀ ń pa ẹ̀ ni ṣé mo lè dá ṣe nǹkan bíba ládùúgbò yìí ni. bàbá yín náà lè ṣe kọ́kọ́ sọ̀rọ̀ níbi yín. sọ́dọ̀ ibùkún rẹ̀ méjì ni ṣé nǹkan ọmọ bírèèni mi ni. àkọ́kọ́ ọ̀rọ̀ mi ni ò jẹ́ o mi ò gbé nọ́mbà ìwé alẹ̀ ṣòro kan báyẹn pé bí àtẹ̀wà ah! lè ràn wá bí àwọn ilé lè ràn. ṣé ìjọba débàjẹ́ ni ó lè rí ṣé mo lè ṣe ọkọ náà dúpọ̀ kó má mọ̀ ni. tó tó tó bá sọ fún mi kí ni kọ̀dọ̀ kí ni bẹ́ẹ̀ ṣe kà fún bàbá yẹn fún sọ fún mi mo ti gba ajọ́ sọ́dọ̀ owó mi mo ti lọ sọ́dọ̀ àdìsẹ́ fàájì àjọ jẹun àjọ wà àjọ gbádùn ni ṣé ẹgbẹ́ máa ṣe ọmọ ṣé máa tún lọ sọ́dọ̀ máa lọ sọ́dọ̀ alẹ́ lọ jẹun ni. ẹ̀yin méjì ọkọ yẹn wọ́n bèè kọ́ṣọ́ wèrè lọ́wọ́ mi ọ̀dà ọ̀dà ti bá ṣe kọ̀ọ̀fù kílẹ̀ rè mi. ta ló wá wá ṣe kó tó ń náà nínú àdúgbò tá a wà yìí. ṣé èmi nìkan náà ló ṣe èmi nìkan ni bàbá yẹn ṣe ṣàyè tó bàjẹ́ ṣá ẹ fẹ́ jèrè ṣá kí má bínú ọlọ́ ibùkún o ìgbà tó lọ́wọ́ sí gbẹ̀yìn mọ̀ wọ́n sí ẹ̀ ṣe sọ̀rọ̀ gbẹ̀yìn kan mọ̀ wọ́n ṣé mo wọ́n ń ṣe kankan ni. àtọ́pọ̀ ẹ̀jẹ̀ kò séèyàn o kò séèyàn o wàláì kò séèyàn tọ́pọ̀ ẹ̀ ké alọ́lọ́pàá dúró bàbá dúró báyìí sí wọ́n wá dé pé àmì ni mo ṣe nǹkan ó máa dúró pé à. tó ń sọ lójú mi tó ń kọ́ fọ́ọ̀tì. ẹgbẹ́ wa débẹ̀ tó ń bá ló wá ṣe. ẹgbẹ́ wa débẹ̀. sọlá ayẹyẹ lè fẹ́ bàjẹ́ sa ẹ kò tẹ̀ sí wàhálà ó ti dà bẹ́ẹ̀ ẹ̀yin fúnra yín náà ìméjì náà lẹ́ máa lọ sí ọ̀sìpìtì bàbá yẹn wà nítorí èmi náà gbọ́ gbọ́ gbọ́ là nǹkan wọn lórí ni ẹ lọ sí ọ̀sìpìtì tó wà ẹ lọ bèèrè lọ bàbá yẹn ṣé mo máa sọ nǹkan tó ṣe nǹkan yìí ó yẹ lọ. wọ́n mi lọ́tẹ̀ mi ẹ̀ lọ́ọ̀ tí mo wọ̀ yìí ẹ dúró báyìí ẹ dúró báyìí bàbá ǹjẹ́ ìṣàlàyé fún mi nǹkan tó ṣẹlẹ̀ sí tó fi di pọ́ǹpì yín wá sí hospital mi báyìí. ẹ mi ò mind tẹ bá ṣe fíò pé ẹ lè ṣàlàyé mo máa understand yín. bàbá ṣe mọ̀ wípé landlord yín àti tenant ọkọ àtìyàwó àwọn gan wọ́n ti hospitalize wọn síbí báyìí ṣe mọ̀ wípé landlord yẹn ti kú so ẹ máa need láti sọ̀rọ̀. ẹ ẹ àlàyé ìbéèrè yẹn ti ń pọ̀ jù kí ló dé ẹ ti ń dúró àwa ẹ ju ẹ tẹ̀ ń bí níbi rẹ̀ kílẹ̀ kejì ẹ̀kẹta ló da yín lọ. ẹ wo mo kàn fi ilẹ̀ ìpìtẹ̀ ṣiṣẹ́ ní ilé stop iṣẹ́ tí mo kó lóhùn keep asking question why. ẹ má bínú iṣẹ́ mi ni mo ṣe. ẹ jọ Dr. Fọláńkọ. ẹ wọ́n wà nínú ọ́fíìsì. Dr. Fola. Yes. Nǹkan tó ṣe bàbá Rúkà, ṣúná àfẹ́kẹ̀ láti má lè sọ̀rọ̀. Àwọn àfẹ́kẹ̀ mi ò ní ẹ kí ní má jẹ́ kó sọ̀rọ̀. But ṣé wọn by any chance ṣàlàyé nǹkan tó ṣe wọn tó fi di wípé wọn là kọ́ mọ́ wọn lórí bóyá wọ́n níjà pẹ̀láwọn nǹkan tí mo kàn ní not willing to talk kò mọ̀ kọ́ sàn and you think kì í ṣe pé nǹkan tó là mọ́ lórí ó affect health like ó affect láti má lè sọ̀rọ̀. not at all his health is fine he's very fine ọkọ là nǹkan mọ́ wọn lórí and that's it kò sí nǹkan tó ṣe wọn aside that. now the thing is his health is fine. Don't you think there's more to this man's issue? Amira, I have to do this. Yes. Okay, Dr. Fola, thank you very much. In can call Okay. About where discharge will they come? Okay. Please do. You're welcome, sir. Thank you. Bye, Marcellia ṣùgbọ́n lọ bẹ́ẹ̀ náà. yeah of course yes. okay. Um, another thing nísìn tí doctor ti discharge our people yẹn kí ni next line of action. àfi bí ẹni pé ọkàn wa ń ṣiṣẹ́ papọ̀ exactly my own thought kí la máa ṣe next báyìí. Uh, well um, suggestion tèmi ni pé ẹ jẹ́ ká invite wọn over fún question yeah? just call them let them come. Uh, that's a very good point nǹkan tá a máa ṣe nìyẹn very very good program. ṣùgbọ́n sẹ níbi tá a bá dé go ká gbọ́ látẹ̀mí sí wọn. ìyẹn dà bẹ́ẹ̀ ni tí ó bá parí bẹ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn ìbá ọ̀la ìbẹ̀ ṣe mọ̀ pé màá tẹ náà la máa lọ máa ha níṣà rẹ̀. nígbà náà la tún fi máa ṣe yẹn ẹ̀mí iṣẹ́ gùn jẹ̀ mí yàn lọ ẹ jẹ́ ṣe fàájì. òótọ́ ni fàájì làwa ṣe. ó dà kí yàn lọ́gà ó jà. ẹ jẹ́ ṣe fàájì. ó dà kí yàn Ida hale akande dama Ma showa wuye Ani ko ma shole te gangan o Madam, màá fẹ́ kẹ́ ẹ sọ òótọ́ fún mi. Ẹ má fún ìgbà kan kankan nínú. Ẹ ràn wá lọ́wọ́ káwa náà lè ràn yín lọ́wọ́. Ká má complicate matter tó wà Ta lè rí gangan àti pé ta ló ṣiṣẹ́ mi. Mi ò mo lè picture ojú anybody mi mi lè sọ pé èèyàn báyìí ló ṣe iṣẹ́ yẹn. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kọ́ni like only four minutes in war, but i'm feeling drowsy. sorry darling oya gbà kó mọ ilé máa check again strength ẹ eh, padà. it's okay. It help me. Ah, help me. Maybe my will need to a bit. But uh, yeah, I'm no, no, no, no chief náà fẹ́ rẹ̀ di ọdún tí sáré lọ rí wọn kó tó di pé o rest. see health is wealth. i know. màá kó wọlé lọ sùn náà mẹ́ta ti jí dá a lọ rí wọn. tó bá wọlé ń sìn tó bá sùn o máa fẹ́ sùn for long bó kọ́kọ́ lọ rí wọn gbà mélòó ló máa fi rí wọn tó dẹ̀ máa padà sí. ok àti gbà tí mo bá ti last day meeting mi máa no way. <sighs> ok. nǹkan tí mo kò mọ̀ ni wípé ọkọ mi ò lè pààyàn ibo wà ní ẹ̀yìn lọ ní ọjọ́ tí sílẹ̀ ní ẹ̀ṣẹ̀. mo lọ fámásì ni mo lọ gẹ́ẹ̀tì oògùn fọkọ mi onígbó rẹ̀ òun lọ́jọ́ yẹn so ìgbà tí máa fi dé mo pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Hmm, fantastic ṣùgbọ́n before that incident misunderstanding wà láàrin Ọ̀yìn àti Chief àárín wọn ògùn rege true of us. true wọ́n ní misunderstanding lóòótọ́ but ọkọ mi ò lè dáyàn pa débi kó máa kú díndín èèyàn mo mọ̀ wípé òun àti Chief wọ́n lè rí síra. wọ́n lè rí síra. àkọ́ tí mo ṣe pè é kí n má waste time mo really um, appreciate time tẹ lò ní ilé mi àmọ́ dáhùn uh, kan tó ṣẹlẹ̀ lẹ́nu mẹ́ta yìí mo máa nílò apartment yẹn so ohun tó máa ṣẹlẹ̀ ni pé màá fún yín màá fún yín bí àríwẹ̀rí oṣù méjì kẹfì wá ibi tẹ́yìn náà máa kó lọ. mi ò rò pé mo jẹ́ ilé wọlé èdè ìwà burúkú sí kí wọ́n á mú lè ṣe tó fi wọ́n láti kẹ́kọ̀ọ́ ní kí á kúrò ní. Eh, mi ò rò pé mo sọ pé o ṣẹ̀ mí àbí nǹkan kan náà ìmìlẹ̀ kó jẹ mí lówó lé in fact eh, owó lé yẹn ẹ̀kan eh, tó máa ṣẹlẹ̀ pé máa dá owó ọdún kan padà fún ẹ yọ tẹ̀tí lókù nù ẹ máa dá padà fún ẹ. ṣe rí mo kàwé we dey believe pé constitution ta ní ní country when it comes to tenancy and landlord issue We actually lè full tenancy ní at least six months láti fi wá ibi tó fẹ́ lọ ẹ kò lè decide pé kí n kọ kúrò nílé just like that so it won't work. ilé tìjọba kọ́ fún èmi àbí tí mo kọ́ fún àmì. ó rẹ̀ mí tẹ́lẹ̀ ọkọ̀ ní sẹ́wọ́n bí mo ti fẹ́ sọ ni so I need to take my leave sir. Ma, tra kí ló ṣe wọ́n bọ́ọ̀lù fẹ́mi kí ló ṣiṣẹ́ kí ló jẹ kí ló jẹ́ bolo tí ń bọ̀. ẹ̀dá tí wọ́n ó lè ṣe o kó dẹ̀ máa ṣọ́ọ̀lẹ̀ tẹ̀ o kó dẹ̀ máa ṣọ́ọ̀lẹ̀ rìn gan ìwọ́jú la rí ọ́. sílẹ̀ lọ́nà. Ghana ni gate máa wà lórí ẹ̀. definitely ó yẹ kan tó bá tiẹ̀ ní Ghana wọ́n máa ní security inú ilé yẹn ò ṣáàlè wà bẹ́ẹ̀ yẹn kọ́ máa bí. gate man. kò sẹ́ni tó sọ̀rọ̀ pa ẹ̀. exactly kò dẹ̀ sẹ́ni tó ronú lọ bẹ̀. dájúdájú ẹ ṣiṣẹ́ ibi iṣẹ́ mi. torí ṣùtọ̀ ah, torí kí ni ẹ ṣiṣẹ́ ibi iṣẹ́ ni bá ṣiṣẹ́ ibi iṣẹ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé security lẹ́yìn ó kẹ mú wá fún questioning. ẹ̀dá tẹ̀ wọ́n ó lè ṣe o. get the security man fast. kó dẹ̀ máa ṣọ́ọ̀lẹ̀ tẹ̀ o. kí ló dé àwọn ọmọ ìlànà seriously because kò sí bí security máa ṣe máa wà nílé kó má ní idea nǹkan tó lè ṣẹlẹ̀. màmú ló ń ṣọ́ wọn. Ah, lag behind we need to do something we need to da hale a da ma ma sho wa wuye a má sọ lẹ́tẹ̀ gangan o ṣàyè máa ń kálé lọ. Àyìnlá lè kọ́ pé ayé ṣòro mọ́ sí. Àdínà ń gbé Sìlẹ̀yà ń gbé ọ́ ètí fìyà jẹná ètè. bàǹtálẹ̀ ọlọ́run ṣèbí ṣèbí àyíndé yẹn oríkì ẹ̀ wọ́n gba ẹ̀ sílé chief gẹ́gẹ́ bí gatekeeper pé kó máa ṣọ́ wọn ṣùgbọ́n irọ́ ibi ni wọ́n fẹ́ fi gbogbo ọjọ́ ayé tiẹ̀ ṣe ìwọ wá sọ ní ọ̀làdàwọ̀ ẹ́. Eh? ṣé wọ́n ti gbàgbé pé kò síbi tó jọ ọlọ́run tó ní. ìyá ọ̀sùn ilé ọlá kankan dá oró. ẹgbẹ́ ọ̀nà ṣé tí ń dùn ọ̀nì kéèyàn máa fi ọkọ kọ́kọ́ máa fi yàgùn lágídí gbà lọ́wọ́ mi kọ́ lọ́ba ara ogun kó wájà rẹ̀. ẹ sà láńlọ́ọ̀dù sọ pé kí n má kó lẹ́nu géètì o wọ́n ní má lọ́ọ̀bì kankan o àyìndé sọ gbádùn láńlọ́ọ̀dù ní kọ́ mọ́ lọ́ọ̀bì kankan ní kọ́ lọ́ra ogun wọ́n fún mi sálẹ̀ mẹ́ẹ̀ẹ́ tí màá mu ìyẹn jẹ́ sẹ́ni àṣẹ tó wá látòkè lèmi ń tẹ̀lé yẹn ní ẹni mọ́ lọ́ọ̀bì kankan. látòkè kọ láti sàlẹ̀ ni bọ́tà kọ́ lọ́dọ̀ gbogbo fún mi jáde kì í ṣe owó tà fún ọ náà ní ẹ fi fọ́n sálárì ni. zuwa la ẹ àmọ́ tètè n bá dé sí ibi lórí díẹ̀ mẹ́sà. ẹ wá gbà mí àìtó mọ ara kára ni pé lọ́ra wa kájọ jẹ́ èwo ni pé lọ́ra kájọ jẹ́ sẹ́mi tó ọ̀rán sẹ́ni. ilé ètò mi rántí òtútù yìí pọ̀ bẹ́ẹ̀ náà fẹ́ fi gbọ̀n tútù ní kébí náà fi díẹ̀ gbọ̀n tútù bẹ́ẹ̀. ẹ wo fọdún oṣù yọnu owó rẹ kó fi gbó tútù rẹ lọ́ra kíní fún mi jọ. mo rántí nǹkan. kí tó ní ẹ kí ni ọ̀pá ẹ̀yìn àti àwọn ọmọ ìjà àdúgbò ń bọ̀ ṣe ibi tí wọ́n ti máa ń fa kíní jẹ́ tí máa ń rajú kan ibẹ̀ mò ń rẹ́yìn náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀pẹ̀ à ah, kí ló lè da àbákọ́ àtàwọn ọmọ kí ló dé ìyá tí wọ́n pọ̀. ṣé àwọn ọmọ mi àmì eléwé jewé àmì eléwé jewé mo mọ sí fàájì lọ́dọ̀ wọn ni kẹ mo rajà fún wọn mú èmi náà wọn sẹbi náà ládejò kí ni tiẹ̀ pẹ̀lú yẹ kọ́ lọ́wọ́ tí mo ní kọ́ ra fún mi jáde màá bọ́ lórí ẹnu géètì. débi kan mo lè pé bọ́ọ̀ náà. o tún fẹ́ wọ bàtà ni. ilẹ̀ ọ̀dà ilẹ̀ ọ̀dà ọlọ́dẹ ilẹ̀ ọ̀dà fún ọ gan gbogbo sítórì ẹ̀ tó sọ sílẹ̀ yìí o fẹ́ ká gbàgbọ́ àbí kí wàá nìdí tí wọ́n fi sọ fẹ́ anybody. ẹ̀rù ló bà mí àtìgbà tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ mọ́ o pé ta ni mo fẹ́ ṣàlàyé. ló wá sá lọ. jimmy tí mo fi sá lọ lóye jẹ́ títí mo lọ fara sí kó sílẹ̀. kí nìdí tó fi rúra. fẹ́mi ah, ìyàwó ẹ̀ wo ọba mi wọkọ ẹ̀ kí ló ṣọkọ mi. mo ń bá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ẹ̀bẹ̀ sí ma ṣe pápákọ̀ kò yé mi bàbá wo bàbá máa tẹ̀kẹ̀ mọ́ jẹ́ pé dókítà fún ọba fẹ́mi ni mo lè fẹ́ fi punish ṣé mi ò dáa tó lọ́mọbìnrin ni ṣé mi ò ṣe é rí ni wọ́n padà sọ́dọ̀ ẹ̀xẹ̀. But you killed Chief instead. ìsọ mi ìdẹ̀lẹ̀ jẹ́ kí wọ́n máa kúrò mi. So you killed him because he saw you. Hmm. ta ló wá gba ìdùnnú ẹ lórí. his best if you just leave. Ṣé bí wọ́n ti owó ẹ ti kọ́ mí níṣẹ́? Ẹ ti rán lọ síbi tí kò lè padà wá mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ mi. Ẹni tẹ́mi fi ṣe àbí orí tí mo pín lọ́kọ̀ tèmi máa jẹ́ ìdùnnú fún mi òun ni wọ́n ti bá lọ rẹ̀ nínú ọkọ tí mo ṣe àti skul ẹ̀rọ ti ṣe báyìí pọ̀ ti dé tẹ̀lé mi ti ṣe ti rán ti tẹ̀lé mi dé rí mo dẹ̀ báyé mi jẹ́ fine ìjọba máa dájọ́ tiwọn. tí mo fẹ́ ṣe rí báyìí. ọ̀rọ̀ yìí mo jẹ́ ó ṣàwọn gbogbo nǹkan tó wà láàrin wa I'm so sorry for what I've done. Don't touch me! ọwọ́ ẹ̀ kan mi. Ibi tó ṣe kù náà Still, get out. Femi, get out. appointed me as well. oh Then, check time owó ẹ. ẹ méjì ń check time mo okay. pé ọ̀tá mi ti sinrin. after one. Wait, after, after one ẹ jọ i am not talking to you here here is my manager please let her talk. come on o oh, eh, pàdé. hello hello. ẹni ọlọ́run fi sí position ẹ your olùposition rẹ̀ àbí wo lo ṣe. i'm not addressing you. why. Eh, a lot is fishing eh, mo fi ní wo ni mo jẹ́wọ́ yẹn wọ́n dà mí ni ẹ̀dá tó mọ̀ sí òkùnkùn. òkùnkùn make sense kò dé ní after one. hello hello ló jẹ́ mi ni manager ma ti sack ah. Because irresponsible person bíi tiẹ̀ yẹ kó wọ́n bí ṣẹ́yìn náà ọlọ́wọ́ àgbákò ah, fún ẹ ah, nuisance. hello. so sorry ma. apá this is your last one then. Yes, make it the first and the last. It can't be the first and the last. Tó bá jẹ́ mi ni manager, màá ti sack ẹ because somebody that is irresponsible bíi tiẹ̀ kò yẹ kó máa ṣiṣẹ́ mi báyìí. You did nonsense. Hello, hello, hello. What is wrong with you? sorry ma èmi rò pé bóyá ẹ̀wà nìkan ni wọ́n máa ń fi gbó sè. èmi fi gbó sí rice fún ẹ ni. wow mm. mo sì ti jẹ mo sì sọ̀rọ̀. hundred. àìsí pé níbi iṣẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́. normal. ṣé wàá rí i pé bẹ́ẹ̀ ṣe sáré tó pé kán bá àtúnjọ wá ń ṣe ẹ jẹ́ kí wọ́n rí wáyé. wọ́n ṣe máa padà lé ẹ wá pa. níyẹ̀ o. note it wọ́n máa padà lé ẹ níbi iṣẹ́ ìfowó. torí ẹ̀dá tó mọ̀ pé wọ́n ò lè mí ibi iṣẹ́ tí ọmọdé ti. ah ìwọ ọsán hmm. àbùmí pẹ̀lú ọ̀yàyà hmm. sórí ẹlẹ́tẹ̀ ni ẹ tó fi sínú sẹ́tẹ̀ sínú ṣé mo parọ́ fún ọ tẹ kó mi tájú. mi ò lè tẹ́ mi. ọlọ́mọbọ ìdágbére kó tó kó láàrin ìlú. what do you mean. ẹyin ọwọ́ ni labalábá fi jáde wọ̀gbó. what do you mean. you will struggle till the end of your life. you will struggle apa. and you, will not gather up a pain. You, will struggle. you will not gather a pain. ẹnu gún ẹ báyò lẹ́nu. so oh, fẹ́ bá mi jáde. so yà wèrè jù mí lọ. torí pọ̀ ga wọ́n yà wèrè tó mi ejò méjì òfin làgbàlagbà wọ́sà bàtàlàgẹ̀mọ́ bá dá lóòótọ́ òkè gbà. ẹ̀dá tó lúwa bá dá yàtọ̀ ẹnìkan ò lè fìyà jẹ o àkàndá látọ̀run àfikórí ẹ̀ má gbàbọ̀dé ikú ìkókò ń bẹ nínú ayé o tó ń pa gbogbo ẹran jẹ sinimá ti tún àkàndá eléyìí tún lè lálejò ó ti wà lórí YouTube ṣé lóòótọ́ ni pé ẹ̀wà ọ̀sọ̀sọ̀ gbóhùn òkú kòkò ìpọ̀rí aláfẹ́ ni ò jẹ́. pẹ́ni tó ń gorí oyè sùn lábẹ́ pákó tó ń jọ̀ wọ́n láàrin ọ̀pọ̀. a gbọ́ ti ẹni tí olóyún látara ọ̀dà lẹ́rìí ṣùgbọ́n wọ́n sọ pé wọn ò jòló àná kí wàá ní tèèyàn tó ń lóyún lóṣooṣù tó dẹ̀ ń tó máa jẹ ọ̀rì láti wá máa jíjẹ. àwọn arógo bògúnjẹ ń bẹnu ayé tó ń sògodò fún fẹ́ni oríṣàdá tó pèlè èèyàn nínú ayé láwọn ọmọ ológo bí èmi àti ẹ ẹni tada ni wáyé pilẹ̀ kalẹ̀ mọ̀ọ́mọ̀ dá yàtọ̀ tó ṣe lógo ó wọ́n sá koloba koloba ìka ẹ̀dá ló ń lé bí kọ́mọ́rogo lò láyé kí ló dé sinimá titun àkọ́dá self made a true life story. tó o gbọ́ tó sọ wípé ẹgbẹ̀rún sàm kò lè sá mọ́ lọ́hùn lọ́wọ́ ajé ẹ ti wọlé tẹkùn ó ti di dandan kó fẹ́ jẹ̀wọ́. tábà rẹ ni dáàdì ẹrù ìlú òkúlẹ̀ lẹ́jẹ̀ àtà. written and produced by lara olówólàgbà directed by muhideen ẹsàyèdè packaged by ladi Folari, edited by akeem olóyèlàwà starring ronke olùsẹ̀yà fìlẹ̀kì jùmọ̀kẹ́ george lara olówólàgbà jíde àwòbọ̀nà ladi Folari, joseph Mamudu, florence ariori victoria kọ́láwọlé ọ̀túnba ladi òkúnúgà agẹ̀sìndáwé ifọ̀ barisa bọ́lágadé àjàní ògbólúkẹ́ àjọlá olúwa fatogun rísíkà tàtọ́lágbé ọlá Yínká Ọlábọ̀dé oníbèbí introducing Ọlájùmọ̀kẹ́ olówó làgbà. Tell me what you see when you look at me so Sunbella Dagobajubadi. My, my problems are I too sabi commode for the full party. <laughs> nínú sinimá ńlá yìí tá a pè àkọlé ẹ̀ ní àkọ́dà seth bain subtitled in english ó ti jáde báyìí wà lórí youtube sinimá titun àkọ́dà seth bain àwòtúnwò ni ẹgbàá bẹ́ẹ̀ tó tó bá bí ewu ti dé. ira hale akande no ma ma sho wa ani ko ma sho lete gangan o zaire wa ngale do haira hale ka hae shuru mozi arinambe sneya sneya ram